نعم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا أنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلام عليه وعلى آله وصحبه ومن تبع بسان إلى يوم الدين أما بعد إخوة الإيمان أحييكم بتحية إسلامية مباركة فالسلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run ẹ̀yìn ọlọ́run ọba lógo ọba ẹ̀yìn ọba ọpẹ́ ọba olóore ọba aláforíjì ọlọ́run ọba yìí lásọpẹ́ fún awáforíjì lọ́dọ̀ rẹ̀ àmọ́ olóore gbogbo rẹ̀ tó ń ṣe fún wa ìkẹ́ àti ìkẹ́ ọlọ́ba níbi Muhammad sallallahu alaihi wasallam kọlọ́ba ara lè ránṣẹ́ abẹ́rẹ́ àti gbogbo àwọn tó bá fi ṣe àkọsí tó fi jẹ ọjọ́ ẹ̀san lówùúrọ̀ yìí a tún máa gbéyẹ̀wò pẹ̀lú ọlá tí ń bẹ fún sùúrù lórí àwọn ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ èyí tọ́lọ́run máa fi ń ṣe ẹ̀dá àti bọ́lọ́run bá ti ṣe é lẹ́tọ̀ọ́ kéèyàn máa béèrè àlàáfíà lọ́dọ̀ ọlọ́run bá gbàtà rẹ̀ bá ṣe yẹn ọlá tí ń bẹ fún sùúrù lórí ààrẹ àti bọ́lọ́run bá ti ṣe é ní ẹ̀tọ́ kéèyàn máa béèrè àlàáfíà gbàtà rẹ̀ bá ṣẹ̀dá ẹ̀yìn yẹn mi àárẹ̀ onírìn rẹ̀ níbẹ̀ lọ́dọ̀ ọlọ́run kò sáàárẹ̀ tọ́lọ́run bọ̀ ò lè gbé kẹ̀dá àárẹ̀ inú ara ń bẹ àárẹ̀ inú ọkàn ń bẹ àárẹ̀ inú ara ó sì kéré mọ̀nẹ́fìkì ni wọ́n máa ń jẹ́ irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n lè má jẹ́ mùsùlùmí rárá àárẹ̀ náà kẹ́ sòrò gan kò sẹ́ni tó lè wò ó àfi ọlọ́run ọba àfọ̀rọ̀ ọlọ́run ọba àtọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam àti àwọn olùmọ̀ tí wọ́n ṣe wá sí fọ́kàn náà ọkà tó ti dógùn ọkà tó ti bàjẹ́ ọkà tá àárẹ̀ ń ṣe bákan náà ni àárẹ̀ inú ara àárẹ̀ inú ara ni onírìnrìn ni máa ń kọlu ara tó gan eléyìí ni àwọn dókítà léèwò bẹ́ẹ̀ ni sì làwọn àfáàní ilé wò bí nílẹ̀ ìtàn ara ṣùgbọ́n àárẹ̀ àkọ́kọ́ tá a kọ́kọ́ sọ yẹn àwọn àfáàní dókítà tiẹ̀ tí wọ́n lè wo àárẹ̀ ọkàn àwọn bẹ̀lọ́hùn àárẹ̀ ara ni àárẹ̀ ọkàn ni ọlọ́dàkùn má fi kẹ̀kẹ́ sí wá ń bẹ̀ gbogbo àwọn tó bá sí ọlọ́dàkùn bá fún ẹ lára yá fa muslim ọgbà àtọ́dọ̀ tọ́rík bónú ṣéyìn tọ́rík bónú ṣéyìn yìí nínú àwọn sàbẹ̀ àníbíà musa aláṣàlám ni ó lóun gbọ́tà àníbíà musa aláṣàlám pé ànábì àwọn ìsọ̀sọ́lám àtàhù rajulun arákùnrin kan wá àbàfà kọ́lẹ̀ ya Rasulullah arákùnrin wá sọ pé rèé ń ṣe ọlọ́run kí fà kó lè hínà as'alu rabbi kí ní máa wí nígbà tí n bá ń bẹ ọlọ́run ọba mi kọ́lẹ̀ kó lè sọ fún báyìí pé Allahumma rí ọlọ́run ọba èrè fẹ́rẹ̀ lè ṣàforíjì fún mi warhamni sì kẹ́mi wàhánfìní jogún àlàáfíà fún mi warzuqni sàrísìkì rẹ̀ fún mi ọ̀yẹ́jímọ́wò aṣọ bí àhú ìlẹ̀lẹ̀ ibrahim báyìí ni ànábì amọ́sọ̀rọ̀lá ọ̀sán ti wá ká gbogbo àmọ́ níka rẹ̀ jọ àyàfà tàǹpàpọ̀ níka ó ní pé fàyín náà wùláhí tẹ́jìmọ̀wò lákàdù nìyàká wà àkìrọ̀tàkà sórí mẹ́rẹ̀ẹ̀rin tí mo sọ yìí pé ìrìfìrìlì wàrhamni wàhánfìní wàrùsùkùní mẹ́rẹ̀ẹ̀rin yìí àtàǹpàpọ̀ níka lọ́sẹ̀kùn òun ló kó ilé ayé rẹ àtọjọ́ kẹyìn rẹ ló kó ọpa ọ bẹ́ẹ̀ ni tọ́lá wọn bá ṣàforíjì fẹ́dà tó sì kẹ́dà tó sì jogún àlàáfíà fẹ́dà tó sì jogún àìsíkí fẹ́dà à gbogbo orí ilé ayé àtijọ́ gbọdọ̀ kí á mọ̀ náà nù kọ́lọ́mbà kó má fi kẹ̀kẹ́ dùn wá ń bẹ̀ kó ṣàforíjì fún wa kó kẹ́ wa bákan náà kó jogún àlàáfíà fún wa kó sì jogún àìsíkí rẹ fún wa bákan náà fálù láti lọ pàdé ọlọ́run ọba ọlá òní bẹ́ńbẹ́ nínú sọ Bukhari àti Muslim ìyàwó Aisha lọ sàlàyé pé anabi amusa alasan sọ pé wọn ni ahabalekọ alọ ahabalọhilekọ ahùn ahabalọhilekọ ahùn ẹni yìí tó bá nífẹ̀ẹ́ àti lọ pàdé ọlọ́run ọlọ́run bá náà nífẹ̀ẹ́ àti pàdé òun náà yẹn pé ẹni tó bá nífẹ̀ẹ́ pé ìgbà tọ́jọ́ ọkú dé ìsàn wò pé kóun ọlọ́run pàdé ọlọ́run ọba rẹ̀ pẹ̀lú iṣẹ́ tó ṣe ọlọ́run bá náà nífẹ̀ẹ́ àti pàdé ọ̀hún man kariha liqa'a Allah ẹni yóò tó bá kórìíra àti pàdé ọlọ́run kariha Allahu liqa'ahu ọlọ́run bó kórìíra àti pàdé tiẹ̀ náà fakultu ìyàwó sáà ló ń sọ báyìí pé yá nẹbí yá lọ eré ànẹ́bí ọlọ́run àkàrà híyá tó ṣé ìmá kọ ikú ni eléyìí ni fakultu náà nẹ́kẹ̀rọ wò gbogbo alákọ̀ọ́ká kù kò sẹ́nà ẹ̀kẹ́ tó fẹ́ kù kò sẹ́nà ẹ̀kẹ́ tó wù kó kù fakọ́t ànábì wa sọ báyìí pé laysa kadhalika kìí ṣe ohun tí ń sọ ní ìrẹ̀ Aisha walakinnal mu'mina ṣùgbọ́n òwe olùgbàgbọ́ òdodo idha bushira bi rahmatillah tí wọ́n bá fún un nírò pẹ̀lú ìkẹ́ ọlọ́run ọ̀rìndùwánì àti ìyọ́nú ọlọ́run wa jannati àtàlùjẹ́nà rẹ̀ ahabba liqa'a Allah yóò nífẹ̀ẹ́ àti pàdé ọlọ́run pé á ah, ìyọ́nú ọlọ́run ìkẹ́ ọlọ́run bákan náà àlùjẹ́nà rẹ̀ yóò fàáhàbà lọ́wọ́ lè kọ́ àwọn ọlọ́run bó nínú sí nífẹ̀ẹ́ àti pàdé ẹ̀ wáyé nílẹ̀ káfíọ̀ ìdààbò ṣọ́ra bí adábìlà ṣùgbọ́n ní ọjọ́ kẹsẹ̀ rí wọ́n bá fún onírò pé yóò jí alọ́dọ̀ ọlọ́run wọ́sọ́kìtìhì ọlọ́run bó bínú sí kẹrì àlèkọ́ ọlọ́ irú ẹni bẹ́ẹ̀ yóò kórìíra àti pàdé ọlọ́run wọ̀kẹ́rì ọlọ́hùn lẹ́kọ́ àhù ọlọ́run ọlọ́run dákun máa yẹ̀wá kó inú gbàgbọ́ o istihbabu ruqyatil maridu nafsihi òsìun tó burú láti ka rúkìá fún aláàárẹ̀ káláàárẹ̀ ọ̀ka rúkìá fún ara rẹ̀ nígbà tí ìnira bá dé ìyẹn ni pé tí òun ti ṣẹlẹ̀ ọbẹ̀ nìyẹn kan fúnra rẹ̀ ni wọ́n ṣàdúrà fún rẹ̀ pé kọ́lọ́run gbogbo ń gbé ìnira yìí kò wọ́n lóògùn sí lóògùn sí lóògùn sí kọ́lọ́ èyí láǹfààní láti jẹ́ pé kọ́ àwọn gbólóhùn kan so ó lè ka sukulu Allahu ahad ó lè ka kúlẹ̀ abúlé ó lè nas lẹ́ni tó ṣe pé ife ń wá àlàáfíà fún rẹ̀ ó lè káyà tó kò sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́ni tí fi ń wá àlàáfíà fúnra rẹ̀ kìlà gbẹ́sẹ̀ lé afa musu ló gbé jáde pẹ̀lú sanadẹ̀ tó dọ́dọ̀ afa Usman bọ́nà abẹ́lẹ̀ hans asakọ́fí ó ní pé ṣáka la Rasulullah sallallahu alaihi wasallam Usman ọmọ àbí àbí lẹ́hànsì lẹ́sàkọ́fí òun ló kí gbàjarì lọ́ọ̀dà nígbà mọ́sán sálám wájà hàn pẹ̀lú ìnira tó ní yẹ̀jídò fi jásàdì èyí tó ń rí nínú ara rẹ̀ mọ́ńdò aslama láti gbà tó ti gbà islam fakọ́lẹ̀ láwọ̀ rasulullah salam àníbi wá sọ fún pé ohun tí ó ṣe ni ó dán àyẹ́dẹ̀kẹ̀ alẹ́lẹ́dẹ̀ ta alama min jasadik ibi tí ń ro yẹn gbé ọwọ́ rẹ̀ síbẹ̀ gbogbo wọ tí ara bá máa ń ro ẹ̀yìn bá máa ń ro àpapọ̀ máa ń ro ẹsẹ̀ ń ro kò sí ìdàgbà débi pé gbogbo àwọn kan ilé máa dà á láàmú gbọ́wọ́ rẹ̀ síbi tí ń ro yẹn gẹ́gẹ́ bá nàbí ṣe sọ fún osmanu ọmọ abdulhasi sakofi ọkọl anabi wa ni pé tọba káwọ síbẹ̀ tẹkọ máa sọba pé bismillah bismillah bismillah salasa kọ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ọkọl kọ wá sọba pé sẹba mọrọ sílẹẹmejì a'udhu billahi wa qudratihi min sharri ma ajidu wa hadan a'udhu billahi wa qudratihi min sharri ma ajidu wa أعوذ بالله وقدرته من شر ما أجد وأحاذر أعوذ بالله وقدرته من شر ما أجد وأحاذر أعوذ بالله وقدرته من شر ما أجد وأحاذر أعوذ بالله وقدرته من شر ما أجد وأحاذر أعوذ بالله وقدرته من شر ما أجد وأحاذر قصبولون يلي بيجي يولون بان واسلو دوريو àti agbára rẹ̀ kúrò níbi aburú ohun tó pé ń rí yóò tí sì ń kó nira bá mi so eléyìí nǹkan tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó fẹ́ fún àlè ọmọ yìí ni bákan náà aláàárẹ̀ àárẹ̀ onírànà ni máa ń ṣẹ̀dá ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ ní sì ń bẹ lọ́dọ̀ ọlọ́run tí máa fi ń ṣèèyàn àárẹ̀ onírànà àfẹ́ mú ọkọ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ́ lónìí ọkọ̀ tí wọ́n bá pè fún wa náà ni ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àárẹ̀ yìí tọ́lọ́run máa fi ń kàn dá ṣùgbọ́n nínú nǹkan tí mo fẹ́ jẹ́ ká mọ̀ ni pé gbogbo àárẹ̀ yóò tó yọ máa ṣe wá ohun tá a yẹ òun náà ni ọ̀pọ̀lọpọ̀ sùúrù ọ̀pọ̀lọpọ̀ sùúrù ká ṣe é púpọ̀ gan-an ká sì máa bẹ̀ lọ́hùn torí pé àdéhùn tó kẹ̀kẹ́ wá yìí kó má sì gba ìsìláàmù lọ́wọ́ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ pé látara àárẹ̀ ìsìláàmù rẹ̀ ti bọ́ ẹni tí bá wá ń ṣàárẹ̀ àwa tí àárẹ̀ ò bá ṣe aláǹfààní ká lọ bẹ́ẹ̀ wò ká lọ ṣàbẹ̀wẹ̀ ìmọ̀ sì lọ́ọ́ bá láàárẹ̀ wò ní ládàtọ̀ pọ̀ ní ìgbẹ̀mbẹ̀ sọ̀rọ̀ jẹ́ pé wọn láti ń bẹ fún ìmọ̀ lọ́ọ́ bá láàárẹ̀ wò kì í sí kéke inú sọ̀rọ̀ Bukhari àti Muslim afọwọ́ àbúrò ìrọ̀ wọ́n sàlàyé pé sẹ̀mí tó ọ̀ṣọ́lá sàálà sàyẹ̀ kó mọ́gbọ́n tó ń sọ ọlọ́run bá ń sọ báyìí wípé hakuli mùsùlùmí ẹlẹ́lì mùsùlùmí ìwọ mùsùlùmí lórí mùsùlùmí kejì márùn ni o ọdún sẹlẹ̀ máa dá sálámù padà ìwọ ni ká sálámù yẹn súnnà ni ìdápadà ó ti diwọ̀ wàyà dátúlẹ̀ mario bákan náà máa lọ bá láàárẹ̀ o ọ̀tìbá olùjẹ́náìs bákan náà ká bá ọmọ ìyáwá dẹ́tẹ́ ọ̀yẹ́yá bá tó dá wa ti ẹná bá kó wa síbi àpèjẹ ká dá lóhùn tẹ̀sìmẹ́tì lára àtẹ̀sì bákan náà ẹ̀ ń dọ́bá sí ká sọ pé yàrá àárí pé nu mara àwọn ìyá dátòlù marid òun la fẹ́ ló ń bẹ̀ ìwọ ni ọmọ ìyá wa ti bá ń sáré ká lọ sàbẹ̀ ẹ̀rọ rẹ̀ káfà náà wọn sàbí ànábì ni afa muslim ló gbá ní fi jáde ọlá ànábì muhammad sallallahu alaihi wa sallam sọ báyìí pé inna lil muslima idha aada akhahu lil muslima tí mùsùlùmí kan bá bẹ ọmọ ìyá rẹ̀ wò tí ń sáré lam yazal fi hurfatil jannati hatta yarji'a irú ẹni bẹ́ẹ̀ kò yẹ kó gbò lẹ́ni tó ṣe pé ń bẹ ní etí bèbè àlùjànnà tí tó nígbà tí yẹn bá ń ṣe bẹ́ẹ̀ ẹjẹ́ <clears throat> àmà ṣe bẹ́ẹ̀ ọlọ́run bọba àlekẹ́ọ́lá nínú àánú ètò pé máa padà ṣe fẹ́ dà á òun náà ni pé tí yẹn náà bá ń ṣàárẹ̀ ọlọ́run bọba àlekẹ́ọ́lá yóò gba àwọn kẹ́nẹ̀ tí wọ́n máa ṣàbẹ̀wò tí wọ́n sì máa ṣàdúrà fún yẹn afa muslim ó tún gbádé sí mi ìlú sanẹ́dẹ̀ tó dọ́dọ̀ afa àbúrò yẹwà afa àbúrò ó sì ṣàbẹ̀wò mi ọmọ ìdáadáa wọn máa sọ pé rẹ ọlọ́run ọba bó o ní sì ṣàbẹ̀wò rẹ rẹ lọ́ba gbogbo àgbà ńlá ayé ọlọ́run bọ́ máa sọ fún pé ṣé bí wọ́n náà mọ̀ wípé ẹrú mi ní ń ṣàárẹ̀ ṣùgbọ́n ṣàbẹ̀wò rẹ̀ tọ́wọ́ ipò bá ṣàbẹ̀wò rẹ̀ ni bá sì bí mi ọlọ́run bá lọ́dọ̀ rẹ̀ sọ̀rí léyìí ó jẹ́ ká mọ̀ pé ìmọ̀ abẹ́ aláàárẹ̀ wò àṣé ìmọ̀ ń jẹ́ pé a máa bá ọlọ́run ọba lọ́dọ̀ rẹ̀ bákan náà Nabi Muhammad sallallahu alaihi nígbà tó di àárọ̀ ọjọ́ kan ó sọ fún àwọn sàádé pé mọ̀nà asibà ní kòmìlìyà ọmọ sọ ìmọ̀ sáàrí inú nínú sọ muslim tó jẹ́ pé ń gbààwẹ̀ lónìí àbúbákì sọ pé mi ni o sáàrí inú yín ọmọ tẹ́bí àmì kòmìlìyà ọmọ jẹ́ náà ìzẹ̀ta ni sáàrí inú tó ti lọ bẹ tó ti tẹ̀lé òkú dẹ́tẹ́ àbúbákì sọ pé èmi ni ó ní pé ọmọ mi kòmìlìyà ọmọ mi ànẹ́bì abubakar sọ pé èmi nì bákanáà ànẹ́bì sọ pé fàmànà àdà ní kòmìnì ọmọ mọ́rí ìdọ́ tálẹ́n tó sì lọ bí aláàrẹ̀ wò lónìí abubakar sọ pé èmi ni o na ah, fi mọ̀rí ẹni kí lè dákọ̀lẹ̀ jẹ̀nà àwọn nǹkan yóò ní péjọ sára ẹ̀dá kan àfikọ́lọ́ bọba lékiọlá kò nínú ìmọ̀ àbẹ̀ ọbẹ̀ aláàrẹ̀

أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك أسأل الله العظيم رب العرش العظيم an yashiyaka as'alu allaha al'azima rabbal arshi al'azimi an yashiyaka illa ofiya ẹni tí yẹba sọ bẹ́ẹ̀ fún lẹ́ẹ̀méje ọlọ́run bó jogun àlàáfíà fún tọ̀hún eléyìí nínú àwọn àdúrà tí èèyàn máa ń ṣe fún aláàárẹ̀ ni yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ wa lónìí tí ìpínpà tá a bá lọ́dọ̀ aláàárẹ̀ òun ò ní a máa ṣe láàmà sí ń bẹ̀ lọ́ọ̀lá mẹ́ta mẹ́ta ọlọ́run bá jogun àlàáfíà fún yín rárá ọ̀pọ̀lọpọ̀ àdúrà níbi ti wà tó ní ká ṣe tàṣẹ nídìí ká máa ṣe léyìn agbọ́ ọ̀tàwọn bàbá wa tí ipò ọ̀pọ̀lọpọ̀ àwọn èrè ní ọ̀dọ́dọ̀ wọn bí wọ́n bá ṣe fi làákà ìgbé náà wọ́n ṣe ń lò ṣùgbọ́n alhamdulilayi lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí láti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣesí kọ̀ọ̀kan kí láàrin bí máa ń ṣe ń bẹ̀ kí láàrin bí máa ń ṣe ń bẹ̀ léyìí kí láàrin bí máa ń ṣe ń bẹ̀ léyìí ọba tó ní àlàárà sí tó tóbi kó bá mi jogún àlàáfíà fún gbólóhùn yìí ẹ wó ṣe gééré mo ti ń ṣe nìyẹn tó yàtọ̀ sí káka kúlé wà lọ káka kúlé wà bábí nẹ́ẹ̀sì ẹ rí i pé ọ yàtọ̀ síra wọn àníbi sọ pé ìlà àwọn òfìyà àfikọ́lọ́hún bójúgún àlàáfíà fún tọ̀ wọn tí kò yọ̀ bá ti tó àlàáfíà yọ̀ pẹ̀ fún. bákan nínú tírímìdì àfàwà eh, àti ìtọ́pàdé sí náà ẹ̀dá àfàwà bó rẹwà lọ́gbà wa ọlọ́run bí i Muhammad sallallahu alaihi wasallam pé mọ́n rọ́hà mọ̀gítàlà ẹni yóò tọ́ bá rẹ́ni tí ọlọ́run bá jogún àdẹ́wò fún fakọ́ọ̀d kọsọ báyìí pé alhamdulillahi alladhi àfáàní mimma ibtalaka bihi wa faddalani ala kathirin mimma khalaqa tafdila tọkọ sọgbólóhùn yẹn alhamdulillahi alladhi àfáàní mímọ̀ tẹ̀lẹ́kà bíhi wọ̀fọ̀dọ́là ní alákẹsẹ̀rẹ̀ mímọ̀ kọ́lákọ̀ tẹ̀fọ̀dọ́yìlá tó bẹ́ẹ̀ ti sọ lámù yòsíbò dáàlì kẹlìbàlá àdánwò tọ́lọ́run bá fi kàn ń tọ̀hún yẹn irú bẹ́ẹ̀ ò ní ṣẹlẹ̀ sóhun mọ́jà gbàgbé nínú àwọn àdìsẹ̀ ẹ̀ka ha nínú àwọn àdúrà tẹ̀ ẹ̀ka ha nítànìbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní tàbá ti rẹ̀ nítàdánwò kan bóyá ní tó ṣe pé àdánwò ara lọ bá ọlọ́run bá gbójú lọ́wẹ̀ ọlọ́run bá gbé tí ẹ̀wé rìn lọ́wẹ̀ kò lè sọ̀rọ̀ mọ́ ti dodi ó ti yarọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ààrẹ tó já ààrẹ àdánwò ní ọ̀rìn ààrẹ tọ́lọ́mbà máa fi ń kẹ̀dá gbà bá rí irú wọn ipò tá máa fi wọ́n sí ẹ̀yẹ ká sọ pé alhamdulillahi alladhi àfáàní mimma ibtalaka bih wa faddalani ala kathirin mimman khalaqa tafdila ní ẹ̀bẹ́ tí sọ lam yusibu dhalika al-bala' anábìnrin pẹ̀lú sánẹ́dẹ̀ tó dọ́dà fáwọn Anas Malik anis malik sọ pé mo gbọ́ tánàbí muhammad sallallahu alaihi wasallam pé inna allaha qala idha ibtalaytu abdi ẹnẹ́bí lọ́lọ́wọ́ bọ́ba lẹ́kẹ́ ọlọ́run sọ báyìí pé ẹ̀rí tí ń bá fi àdánwò kan ẹrú mi kan bí àbíbàtẹ́ yìí tí mo gbójú méjèèjì lọ́wọ́ rẹ̀ tí ń bẹ̀m̀bẹ̀ àdéṣì yẹn ni ọlọ́run bá gojú méjèèjì lọ́wọ́ rẹ̀ tó sì ṣe sùúrù lé lórí ànẹ́bí lọ́lọ́run bọ̀ bàdékẹ́ra sọ pé àlùjẹ́nà nífẹ̀ẹ́ rọ́pò rẹ̀ fún tọ̀hún ẹ̀wà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àárẹ̀ tí pé ń bẹ lọ́pọ̀lọpọ̀ lénìí tàbá ìtí lòògùn sí tí ò lọ ẹ̀wà jẹ́ karókíà sí tàbá karókíà sí ọlọ́run bọ̀ bàdékẹ́ra ó lè padà mú nǹkan náà lè mú kóbi nílẹ̀ ìtàhàrà nínú àwọn kẹtẹ́ pé kàmójútó ni ká mójútó dáadáa nínú àwọn ohun tá a máa ń kà òun náà ni ayatul kursi wà nínú àwọn tá a máa ń kà suratul fatiha wà nínú àwọn tá a máa ń kà amana rasul bẹ́ẹ̀ nínú àwọn tá a máa ń kà a máa ń kà suratul jinn nínú àwọn tá a máa ń kà ìparí suratul hashr العبد التي لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا àtàwọn sóra mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kúlọ̀ ọ̀làwọ̀ bẹ́ẹ̀ kúlọ̀ ọ̀gá falákì bẹ́ẹ̀ kúlọ̀ àtàwọn àyà mi kọ̀ọ̀kan nínú Al-Qur'an bákan náà àwọn àdúrà níbi Muhammadu sallallahu alaihi wasallam tó ìbá níbi ní ẹ̀tì ní kàmá sí gẹ́gẹ́ bí àdé sí yàwá iṣẹ́ gbà wá inú sọ́gbà ọkọ̀ ọ̀rẹ́ àti Muslim ó lá níbi àwọn sọ̀rọ̀ lọ́sàn sọ pé ó jẹ́ nìkan pé ìdá ó ti àmọ̀rí ìdọ́ ìdá àtàmọ̀rí ìdọ́ ó ti yẹ̀bi tí aláàrẹ bá wá bà tàbí tọ́bá lọ bá láàrẹ tàbá láàrẹ wọ́n bá gbà láàrẹ bà kọ́ أنت ṣáfi لا شفاء ilà ṣẹfà òkè ṣẹfà aláyọ̀gọ́dẹ̀ òṣàkọ̀mọ̀ àlẹ́bí máa wí gbólóhùn yẹn fún ẹni tí ọba jẹ́ pé ó nídìí irú àwọn gbólóhùn yìí pàápàá jùlọ ẹni wọn bá fi ojú òkú wọ àfa muslim wọn tún gbà wánú sánẹdọ wọn tó fi dọdọ àfa àbí sẹyìn lẹkọjẹrí ó ní pé ìbéèrè ló wà bá níbi ọmọ sàrà sáwọn wà sọ wọn pé yá muhammad yá muhammad ìṣàkẹ́ àkọọ́lẹ̀ náà ah ó kí gbàjáre ni òun kí gbàjáre ni ó ní bẹ́ẹ̀ ni kọ́ọ́lá bísmìlá àríkèéka báyìí ni Jibril ṣe sọ fún pé bísmìlá àríkèéka min kulli shay'in yudika min sharri kulli nafsin aw 'aynin hasibin Allahu yashfika bísmìlá àríkèéka gbólóhùn yìí jìbìrì ló fi kọ́ ló kà ní rúkìá fún ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbà tí sáà sẹ́nu àgbẹ̀gbẹ̀ sí sọ́sì lálàáfíà báyìí àti ìsìn bẹ́ẹ̀ sọ ibùn sùlẹ̀mù rí èèyàn pé bísmìláì àríkìíká yóò kọ́ ọlọ́run ọba ń ka rúkìá fún ní kú lè ṣe ẹni òde ìka níbi gbogbo nǹkan tí ń ní ọ́la min sharri kulli nafsin kúrò níbi gbogbo àbúrò ẹ̀mí kẹ́mì àwọ̀ àyìn ni àṣìlè tàbójúkójú ojú tí ọ̀dà ìlọ́wọ́ yẹ sheik kọ́lọ́n kọ́ bá mi wọ́ sàn ó bísmìlá ìràkèk ló kọ́lọ́n ọba ti fi kàwé kíra fún ọ eléyìí ni àdúrà tí Jibril ṣe fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ń pè rókíà bákan náà sọ ọgbọ́n kọ́yà àti Muslim yẹwà ìṣẹ̀ sàlàyé pé <clears throat> ànábì àmọ́ sàlà sàn jẹ́ nìkan sí pé yẹkúlù ìmọ̀rìt ní máa sọ fálà rẹ̀ pé bísmìláhì tóró bá tó àrùdínà èrí kọ́tìbà àrùdínà yóò ṣùfà àṣẹ بإذن ربنا بسم الله تربة أرضنا بريقة بعضنا يشفى سقيمنا بإذن ربنا ولا نبي موسى على سما سبلون يا sọ nínú nta máa ń sọ nígbà tí a bá jẹ́ nìkan táwọn wá àlàáfíà fún ọmọ ìyá wa bákan náà ọlá wa ń bẹ fún kéèyàn ṣe sùúrù lórí àdéhùn tó lọ́n fi kẹ̀yà o Allahu yutna ala sabirina fil mala'i al a'la ọlọ́run bọ́ba lékè ọlá ó ṣe mọ́ndàlá àwọn tó bá ń ṣe sùúrù bí àdéhùn tó náà fi kàn án látòkè sámà ọlọ́run bá sọ fún wa pé wọ́n lánàá bí lọ́wọ́ nìkan bí ṣe ìmìnà lọ́kọ́ fi wà lẹ́jọ́ ìwà náà kò sí mìnà lẹ́ àmọ́ wàlẹ́ àwọn fèsì wà samarat bàbá ṣe rí sọ bèrè alẹ́dínà ìdá àṣọ àpẹtọ musiba qalu inna lillahi wa inna ilayhi raji'un ulaika alayhim salawatu min rabbihim wa rahmah wa ulaika humul muhtadun. ayà yìí ọlọ́run bá fi ń sọ nípa pé a máa dán yín wò níbi gbogbo nǹkan a máa dán yín wò níbi a máa fi ìpayà a máa fi dẹ́rùbà yín a máa fi bi a máa fi dẹ́rùbà a máa fi ṣàdánwò fún yín bákan náà a máa dínkù nínú dúkìá yín àti ẹ̀mí yín àti àwọn èso yín ṣùgbọ́n ẹ fún ẹni tó jó ń sọ̀rọ̀ ẹ fún wọn nírò àwọn tó yẹ pé nígbà àdẹ́wò bá wá bá wọn nínú àwọn àdẹ́wò wọn sọ náà ni pé ọ̀dọ̀ ọlọ́run bá láti wá ọ̀dọ̀ rẹ̀ náà láti padà sí àwọn eléyìí ọlọ́run bọba àdékẹ́ ọlá ló ti ṣàdúrà fún wọn látọ̀dọ̀ ọlọ́run ọba wọn wọ́n sì ti rí kẹ́ àwọn ilé ìsìn ni wọ́n mọ̀nà ayé ìdí àmọ̀ pé ẹni tí bá ń ṣe sùúrù ọlọ́run ọba ṣe sànà rẹ̀ ó yin ìlógo pé á ọ̀ka rẹ̀ láyé bákan náà sọ́bùrù àkìbátò lè jẹ́nà ẹni tí bá máa ń ṣe sùúrù lórí àdéhùn tọ́lọ́run fi kàn án àlùjẹ́nà ni ó tí ẹ̀ bá ṣe sùúrù lórí àdéhùn tọ́lọ́run bá mú wa àlùjẹ́nà lọ́lọ́run yóò fi kẹ́yẹ̀ àwọn ayé àkùrá ní pọ̀ lórí eléyìí mélòó la fẹ́ sọ bákan náà asọ́bùrù yóò ti mílẹ̀ hasanẹ́ ti bèèrè hisab ẹni ọba jó ń sùúrù ọlọ́run bó fún nínú dáadáa láì jẹ́ pé yóò ṣèṣe rẹ̀ ọlọ́run bá sọ nínú nínú sọ́rọ̀tù zumar ọlọ́ba ń pé kó léyà ìbáyàdé ìgbà àdẹ́bì sọ fún pé ẹ̀yà orísun ní àlẹ́ nínú àmọ̀nà èyí tẹ́ bá kọ́ ìtẹ́kọ̀ọ́ rọ́bàkùn ẹ̀páyọ̀ lọ́wọ́n bá yìí lè láwọn tọ́ba ìwọ́n bá ṣe dáadáa nílé ayé ń kan wàhálùdò lọ ìwà àṣà ayé ọlọ́run bá fẹ̀ ilé ọlọ́run bá fẹ̀ gan-an ìnàmọ̀ ìwà fàṣọ ìbẹ̀rù ní àjọrọ̀ hún ìgbẹ̀rẹ̀ ìṣàṣù mẹ́nà bá ṣe sùúrù nú yín a sàn àwọn oníṣòwò lẹ́sà láì níyẹ pé a ń fi ìṣirò sùúrù wọn a ní ṣèṣirò àṣọ́bù khairu àtọ́ àádọ́mọ̀ ní ìmá kí wọ́n máa ṣe sùúrù oore ńlá ni tọ́lọ́run bọ́ bá fẹ́ dá ó sì tóbi gan bákan náà sọ́bùrù yẹ́rù fún ìdàgbàjà àti tí ẹ bá máa ń ṣe sùúrù tí máa ń gbé àjùlọ tó ga fún ẹ̀dá nígbà tó bá ṣe sùúrù ìwọ̀n tọ́lọ́run bá fi kàn án àfà Abu Dawud ní sọ̀yìn rẹ̀ táwọn Albani bá jẹ́ ló ń tẹ̀ tó yẹ pé àfà wa eh, jìláàjìlẹ̀ àmìrí òun ló sọ pé mo gbọ́ tánàbí ọmọ sọ lam yablugha bi amalihi ibtalahu tọ́lọ́wọ́n bọ́ba alékiọlá bí ti máa ń ṣe fẹ́rú ni pé tó bẹ́ jẹ́ pé ipò tó fẹ́ gbé ẹ̀dá sí nínú àwọn iṣẹ́ tó ṣe ọmọ ẹ̀dá ò tí ṣiṣẹ́ débẹ̀ ó sì fẹ́ gbé sípò náà yóò àfàdẹ́wò kan fi jẹ́sàdì nínú ara rẹ̀ a ó fi malihi tàbí inú dúkìá rẹ̀ a ó fi waladi tàbí inú ọmọ rẹ̀ kọ́lá Abu Dawud sọ báyìí pé zada ibn Nufay ibùdó ìfẹ́ sọ pé sọ́mọ̀ sọ̀bárọ̀hù aláìsàlẹ̀ká ọlọ́run bọ́ wa tẹ́ǹsó lórí gbogbo ẹ̀ ìdáwò ló fi kàn nínú ara ni ìdáwò ló fi kàn nínú dúkìá ni ìdáwò ló fi kàn nínú ọmọ ni ọlọ́run bọ́ wa tẹ́ǹsó lórí ẹ̀ tó mọ̀ táfà kọ́ hátà yòbìlẹ́gọ̀ olùmọ̀nzíra lẹ́yìn náà ọlọ́run bọ́ balẹ̀ kẹ́ ọlá wọ́n wá jọ jẹ́ nìkan sí pé wọ́n jọ parapọ̀ láti jẹ́ pé kó dé ààyè tọ́lọ́run fẹ́ jẹ́ òde yẹn láti sábà kọ̀tìlá òmìnira lọ́hìn tààrà ìtọ́lọ́run bá ti kọ́ kalẹ̀ fún tẹ́lẹ̀ fáyè tí ó dé nì ṣùgbọ́n kì í sì ṣiṣẹ́ débẹ̀ látara àdánwò ẹ máa ń gbé yẹn débẹ̀ láti sọ pé àsọgbóró yẹn fáwọn dàwọjà tí máa ń gbé àtìlọ fún yẹn àsọgbóró ń dà fákòtẹ́lẹ̀ ahbab jazaohu aljanna ẹ̀sìn rẹ̀ àlùjẹ́nà ni ọkọ̀ pọ̀ lórí eléyìí náà bẹ̀rẹ̀ lọ́fẹ́ sọ bẹ́ẹ̀ asọ́bùrù aláfàkùdìlà àìnáyìní jẹ̀zá olùjẹ́nà ẹni yóò tọ́nà bá gbójú lọ́wọ́ rẹ̀ ẹ̀sìn rẹ̀ olùjẹ́nà ni nínú àwọn àdánwò náà pé pé alìjẹ́nà alìjẹ́nà lànàbí sáà wí asọ́bùrù aláfàkùdìlà wáládì máa alhamdi wàlẹ̀ ìsìrìjá ẹjà lòlákà àbẹ́yí tán fìlì jẹ́nà tí a bá jẹ́ nìkan tó yẹ pé ó nìkan tí máa ń ṣe sùúrù nígbà tó ṣe sùúrù nígbà padà náà ọmọ rẹ̀ kan ó dúpẹ́ fọ́lọ́run ó sì sọ pé iná ilé wa ní ọjọ́ òun ọlọ́run bá ti kọ́lé kan fún lálùjẹ́ náà àdísì ń bẹ fílẹ̀ yìí náà tá a fẹ́ pẹ́ lórí ẹ̀ àsọ́bùrú yòókà fèrè dùnà kí ẹ̀ máa ṣe sùúrù tí máa ń pa ẹ̀sẹ̀ yẹn rẹ́ o bákan náà àlùbálà kúlù khair kéèyàn máa rí àdánwò gbogbo ẹ̀wọ̀ rẹ ni nínú sọ Bukhari àfáàbò rẹ̀ sọ pé ń sọ ọlọ́run bá ti kàtàrà pé mọ́ yòó lédò ẹ̀kọ́ irọ́ yóò sì gbèmí nù ẹni ọlọ́run bá rọrí kà àdánwò lọ́wọ́ bó fi kà ẹ̀yìn pé tọ́lọ́run bá rọrí kà dáa yóò gbé àdánwò yóò gbé kọ nígbà lọ́n àdánwò tó fi ń kàn wá dákun à ń bẹ̀ ọ́ bá a mú àdánwò náà kó àdánwò yìí bá a sọ di bá a ṣe é lóore ní tòótọ́ o torí pé ọ̀pọ̀lọpọ̀ àdánwò ní ìrìnbẹ̀ lọ́dọ̀ ọlọ́run èyí tí ó gbà sílámù wa ọlọ́run dákun má fi kàn wá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bẹ lọ́wọ́ àdánwò lọ́wọ́ àdánwò onírànràn èyí tó ṣe pé ẹ̀dá kọ̀ọ̀kan bá pàdé dákun báwa gbé báwa gbé àdánwò náà kó ṣùgbọ́n má jẹ́ kó fi gba ìsìláàmù ara ara bó ti wùlẹ̀ ọmọ lọ́wọ́ wa èyí máa rádẹ́wò látara ọmọ èyí máa rádẹ́wò látara àlàáfíà èyí máa rádẹ́wò látara òbí èyí máa rádẹ́wò látara ọ̀rẹ́ èyí máa rádẹ́wò látara àǹtí èyí máa rádẹ́wò látara bọ̀dá kódé èyí máa rádẹ́wò látọ̀dọ̀ ọmọọṣẹ́ èyí máa rádẹ́wò látọ̀dọ̀ ọ̀gá èyí máa rádẹ́wò látọ̀dọ̀ ọmọ kéwú èyí sì máa rádẹ́wò rẹ̀ látọ̀dọ̀ àfáà tí ń kọ́ kéwú gbogbo bí yóò tádàwò bá ti ń wá ọlọ́run bọ́ba rẹ̀ kẹlá máa fi ń ṣe àgbéga fẹ́dà ni ló jẹ́ ká nàbí àmọ́ musa alásánsọ náà dé sèkátà fa mùsùlùmí gbé jáde ó ní pé suhaib òun ló sọ pé ń sọ ọlọ́run bá sọ pé ajá ìbá ń lè amúrèlè mọ́ mi ni wọ́n máa ṣe mọ̀ pẹ̀lú àlámọ̀rí olùgbàgbọ́ òdodo inna amúrahó kó láhù khair gbogbo àlámọ̀rí tí dáadáa bá ṣẹlẹ̀ sí ṣàkàrọ̀ ọpẹ́ ní òdù fàkànà khayran lah yọba ju orí fún wàá ní àṣọ ọba ti hù dọ̀rọ̀ bákan náà tí ìnira kan bá tún ṣẹlẹ̀ sí sọ́bàrọ̀ yóò ṣe sùúrù fàkànà khayran lah yọba ti ju orí fún ah ọlọ́run a máa rí orí tó pọ̀ lára níbi àmọ́ sàrẹ́lá sọ́lám àdúpẹ́ o tó sì wá mùsùlùmí o dákùnmọ́gbà sàlámù náà lọ́wọ́ wa o àfa wa mùsùlùmí tún gbàdí sí ní wa ó tún gbé jáde pẹ̀lú sanadi rẹ̀ tó fi dọ́dọ̀ Anas ọmọ Malik Anas ọmọ níbi Muhammad sọ̀rọ̀ sọ pé ó fàtì lè jẹ́ nínú tó bílí mọ̀kárì ó fàtì ní ẹrù bí ṣàwà ẹ̀rí ànábì ló ẹjẹ́ kó wọn júwe ilé ayé yìí fún yín ẹjẹ́ wọn júwe àlùjẹ́nà àti iná fún yín ẹ̀rí àlùjẹ́nà gbogbo ohun tó kẹ́kọ̀ọ́ pátá lọ́lọ́run fẹ́ràn kiri ká ṣùgbọ́n iná gbogbo àwọn yòròyòrò ilé ayé gbogbo àwọn adùn ilé ayé ọlọ́run bá fi rọ̀ kiri káná ẹni bá jẹ́ mùsùlùmí tó sì fẹ́ wà lùjẹ́ náà yóò ti gbà pé gbogbo àdánwò tí bá ń wá abẹ́ ẹbí yẹn náà lọ́lọ́run bá tiẹ̀ sí fún bákan náà àsọ́ọ́bí ẹni bá jọ ń sọ̀rọ̀ alàlìbàlà lórí àdánwò tọ́lọ́run fi kàn án ọ̀dọ́ ọdí ìbìkọ̀dọ́ ilà bákan náà ẹni tó yọnu sí kádàrá ọlọ́run yọrùdọ̀ lọ́wọ́ àníhó ọlọ́run bọ́ yọnu sóhun náà o ọlọ́run bọ́ yọnu sóhun náà o àfáwà tírímìtì lọ́gbà wa sọpádé sí mẹ́ẹ̀dá anẹ́sàn mọ́lìkì sọ pé ànábì amọ́sọ̀rọ̀ sàn sọ báyìí pé iná ìdọ́mọ̀ lè jẹ̀sẹ̀ í bí ẹ̀sìn ṣe máa ń tóbi tó máa ìdọ́mọ̀ lè bàlà máa ń ṣe déédé bí àdánwò ṣe tóbi tó ni o ẹ̀ pé bá àdánwò bá ṣe tóbi tó lẹ́sìn rẹ̀ ó tó wà iná lọ́ha ìdá àhábà kọ́ tọ́lọ́n bá bá nífẹ̀ẹ́ àwọn ọjọ́ kan ibi tààlẹ́ ọ̀hún àdẹ́wò ló gbé tí wọ́n ń gbá la ilaha illallah la ilaha illallah ah, allahumma sallim sallim allahumma sallim sallim allahu akbar inna allaha idha ahabba qauman ibi tààlẹ́ ọ̀hún tọ́lọ́n bá ìyọnu ọlọ́run bá ń bẹ fún wa man sakhita ẹni yóò tó bá bínú sádẹ́wọ́ ọlọ́run falahu sakhatu wẹ́n níbẹ̀ ìbínú ọlọ́run bá ń bẹ lórí rẹ̀ ọlọ́run sì sànú wa o sànú wa ọlọ́run àwọn làásì jù báyìí náà lọ yìí àtàdínwó ọlọ́run ọba gbà sànú wa o tákùnjá máa borí àdánwò èyí tó bá o nínú sọ̀rọ̀ Bukhari àti Muslim afáwọ̀ ṣéèdọ̀ ọmọ Hudayn ó ní párákùnrin kẹ́ náà wà ń sọ́rí òun lọ jẹ́ nìkan tó ọwádọ́ ànábì amọ́sọ alẹ́sán wá sọ pé alátẹ̀sán mélòó ni eré ànábì lèmi náà lomi lomi ẹ̀rín mi ń sẹ̀ tó sì ń ba àwọn èèyàn ń sẹ́ káàkiri tó ń rí wọn sáwọn ìlú káàkiri wọn létò káàkiri káàmọ̀ sàmọ́lítà fúláyàná gẹ́gẹ́ bó ṣe rẹ́ lágbájá bó ṣe rẹ́ níṣẹ́ bó ṣe rẹ́ tàmẹ̀dù bó ṣe rẹ́ níṣẹ́ lèmi náà àkọọ̀lù ànábì wá sọ pé inna inna kọ́ọ̀m sọ̀tẹ̀lọ̀kọ́wò ní báàdì ọ̀fẹ́ ìyá tẹ́ pàdé lẹ́yìn mi o asárọ̀ tán àwọn ìṣòro onírẹ̀rẹ̀ fàṣbírù ìṣìṣòro hatta tẹ̀lẹ̀kọ́ nílẹ̀ alhaud tí tẹ́ fi wá pàdé mi níbi àbàtà haud inú sọ ìbùkọ́ ní àti muslim bákanáà afá àbúrò sọ pé sọlọ́run bá sọ pé masalul mu'min ka masalul zara ẹ̀rí àpèjú olùgbàgbọ́ òdodo ó gẹ́gẹ́ bí àpèjúwe oko ni o láti sálò réhù tùmílùhù wà láyé zálò lèmọ́mínú yusibu olíbálà oko tó ṣe pé atẹ́gùn ò níyẹ kò ní gbò tí ó máa mí káàkiri tí máa mí yóò tún mí sẹ́gbẹ̀ẹ́ yóò tún mí sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ náà lọ́lùgbàgbọ́ òdodo ní ẹ̀ onígbò tá máa fàdánwò kàn án ọ̀mọ́tálù mọ́náfíkì kàmọ́tálù ṣájàrọ̀ tilẹ̀ àgùs ṣùgbọ́n pèjúwe mọ́náfíkì ọ̀dà gẹ́gẹ́ bí igi ni o igi tó yẹ pé láàtà tazù hátà tẹ̀sítà sídà tó yẹ pé tátẹ́gùn bẹ gbóhùn mú báyìí yóò tú lẹ́ẹ̀kan náà yóò tú lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n olùgbàgbọ́ ó fi sẹ́gbẹ́ ọ̀tún yóò tún náà ró ó fi sẹ́yìn yóò tún náà ró ṣùgbọ́n iná jẹ́ mùnẹ́fìkì tó ń bèèrè tẹ́lá dẹ́wọ́ bá yọ ọ̀họ̀ ni lọ́hùn inú sọ ìbọ̀kọ́rẹ́ àti muslim afáwa anẹ́sọ mọ́mọ́lìkì sọ pé anábìà muhammad sallallahu alaihi wa sallam lọ́mọ́rin lára arábìnrin kan tẹ́bùkì arábìnrin wa ń sunkún nígbà kọ́bùrin níbi sàárè kan ọ̀kọ́ọ̀lá ìtẹ́kìlá anábìà sọ pé páyọ̀ ọlọ́run ọba wa sùdírì ṣe sùúrù ṣe sùúrù kọ́ọ̀lá ti ilẹ̀ yìí ká á báyìí ni arábìnrin ti sọ pé jìnà sí mi ò fi mílẹ̀ o fàyín nẹka dámtù sí bèbè mùsíbàtì wọn ò fàdẹ́wò tí wọ́n fi kẹ̀mí wọn ò fi kẹ́ o fi o kọ̀mọ̀kún tí ọlọ́run bá ní o wọ́n lám ta àrífòhò ni àkíyèlẹ̀ lẹ́hà wọ́n bá sọ báyìí pé innahu nabiyyu sallallahu alaihi wasallam ànábì mà ní bọ́ sọ̀rọ̀ ànábì ní máa ń bọ́ sọ̀rọ̀ yẹn fa átàtì bá bá nẹ́bí à ó sì máa sọ tó wọ̀ ní ọba gba lẹ́nu ọ̀nà ànábì àmọ́ sàálà ọ̀sálàm eléyìí ní ṣiṣẹ́ ànábì àmọ́ sàálà ọ̀sálàm kò sí gẹ̀ẹ́tì máa lọ́dọ̀ rẹ̀ bó ti ẹ̀pá kókó ìgbà náà ọba bẹ́ẹ̀ lọ àti ká sọ pé ohun tó ju gẹ̀ẹ́tì máa lọ ń bẹ pẹ̀lú ànábì àmọ́ sàálà ọ̀sálàm òun náà sì làwọn màláìkà má wàá tẹ̀ra rẹ o òun náà náà fẹ́ kọ́ sí sún náà níbi ibi eléyìí eléyìí ṣe súnà ká tọ́wọ́ àwọn pé bóyá jíwọ́ ní òsè ànábì Muhammad sallallahu alaihi wasallam kò ní géètì má fàkọ́ọ̀lá arábìnrin yóò sọ báyìí pé lam àrífùkà eré ànábì mọ̀ pé wọ̀ ni fakọ́ ní ìdọ́mọ́ ànábì wa pé ìnà mọ̀ sọ́bùrù ní ìdásọ́dì mọ̀tẹ̀lẹ̀ òwúlà ẹ rí sùúrù nígbà àkọ́kọ́ rẹ̀ iná ẹ̀ ló dáa jù kéèyàn máa ṣe sùúrù ẹni wọ́n bá ṣe sùúrù lákọ̀ọ́kọ́ gbà iná ẹ̀ ni à ń pè lóní sùúrù ọlọ́run dákun ṣàánú wa o sùúrù nígbà tí àkókò rẹ̀ bá dé dákun já lè máa rí ṣe yá máa rí sùúrù ṣe ìṣèwà lẹ́ni tí ó jò ń sùúrù ṣèwà ló ń sùúrù ẹ̀dá wọ́n ṣèwà alágídí ọmọ ẹ̀dá ènìyàn à ń bíọ̀ gbogbo ìgbà yòówù nígbà àbá ti ń pàdé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àdánwò tí èèyàn máa ń rí láyé dákun já lè fi sùúrù já lè fi pàdé rẹ̀ ní o gbogbo èèyàn mi tí ò ń gbọ́ mi wọ́n náà wà gbà pé a máa ṣe nígbà tí bàbá ti ń rí àwọn àjẹ́wò lórí rẹ̀ abẹ́lọ́ kọ́lọ́n bàbá lè gbọ́lá kọ́tàn wá ń sòwò kó fún wa ń sòwò ṣe kó sì yá lè ṣe sòwò kó sì gbà á níjọsìn lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa bí láti máa dúró lónìí bàtà bá tó dọ̀sẹ̀ tí ń bọ̀ bàbá tó di ọ̀la a tẹ̀síwájú pẹ̀lú àna ọlọ́run akólùkọ́ عليكم ورحمة الله وبركاته